ẹgbọ́ sóṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ni kọ́ṣẹ̀ṣẹ̀ máa ń ṣẹlẹ̀ kí wọ́n ká odidi orí èèyàn kankan mọ́. ọwọ́ àwọn àmọ̀tẹ́kùn tẹ ọkùnrin méjì tó wó orí òkú nílùú Ṣakí torí forty thousand naira ọwọ́ àwọn àmọ̀tẹ́kùn tìpínlẹ̀ ọ̀yọ́ ti tẹ arákùnrin méjì kan o tí wọ́n ká orí òkú tútù mọ́ lọ́wọ́ nílùú Ṣakí lágbègbè Ògùn nípínlẹ̀ Ọ̀yọ́. ó di mímọ̀ pé wọ́n sin òkú náà lọ́jọ́ ajé tó kọjá yìí tí ọ̀kan nínú àwọn afurasí náà sì lọ gé orí òkú náà ní nǹkan bí. àwọn èèyàn lọ́wọ́ kọ́sẹ̀ṣẹ̀ máa lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin ọlọ́pàá orílẹ̀‐èdè Nàìjíríà àbí ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ẹ máa arrest wọn ẹ máa lẹ́ ń gbé wọn lọ sí kóòtù ìdájọ́ kíákíá lèmi nígbàgbọ́ pé ó yẹ ká máa ṣe fúnrú àwọn bẹ́ẹ̀ ẹni tó lọ jí orí òkú ní ní ibi tí wọ́n sin òkú sí ó jí orí òkú tútù ọlọ́wú ó fẹ́ tà ní forty thousand naira ẹni tó ṣe. aago méje alẹ́. àwọn afurasí tọ́wọ́ tẹ̀ ọ̀hún ni ẹnìkan ló ráwọn o tí wọ́n sì kọ̀ jálẹ̀ láti dárúkọ àwọn tó ráwọn. ó wáá sọ di mímọ̀ pé ẹgbẹ̀rún lọ́nà ogójì náírà yẹn forty thousand naira làwọn ó tarí òun. irú yẹn ṣé ẹ mọ iye ẹ̀mí tó ti gbà ẹ mọ adúrú èèyàn tó ẹ mọ adúrú èèyàn tó ti pa ìjọba orílẹ̀-èdè nàìjíríà ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí ẹni tó bá ti pa àyàn kí wọ́n pa òun náà ṣùgbọ́n pé wọ́n ń gbé ẹnìkan lọ kóòtù kóòtù kan náà máa gbé lọ tá a bá gbé dé kóòtù wọ́n ẹ̀ ṣẹ̀ṣẹ̀ dájọ́ rẹ̀ after two three years ẹ jẹ́ kí n rè fà yín sí kéèsì tó ṣẹlẹ̀ lábẹ́kúta irú kéèsì tó ṣẹlẹ̀ lábẹ́kúta yẹn tí ọmọọṣẹ́ lọ pa ọ̀gá ẹ̀ tó dẹ̀ tó jó ilé wọn i can remember kẹ́hìndé something lórúkọ máa yẹn máa yẹn ó ń ṣiṣẹ́ ní cbn nigerian cbn lẹ́yìnkùn gbà yẹn ọ̀rọ̀ tí mo sọ getting to getting to àná ìyí àbáyé tó pa máa yẹn ó ìyàwó ó dẹ̀ tó pa ọkọ wọ́n dẹ̀ tó pa ọmọ yẹn wọ́n ju ọmọ yẹn sínú odò ògùn tẹ bá sì rántí ìròyìn tí mò ń sọ yìí níbo làwọn yẹn wà wọ́n pa àwọn yẹn nílé kan lé kan yẹn níbo ló wà ṣebí rìmáìdì ló sì wà irú lé kan yẹn sì ò yẹ ká lọ pa òun náà nínú ìwòye tèmi ni ò gẹ́gẹ́. òkú náà ó ní òun wà níbẹ̀ nígbà tí wọ́n ń sin òkú náà ló fi rọrùn fóun láti lọ wú u. àwọn àmọ̀tẹ́kùn ti wáá fi àwọn afurasí méjèèjì ọ̀hún ṣọwọ́ sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ tó wà lẹ́lẹ́yẹlé nílùú ìbàdàn. ibi tó ti gé orí yẹn ni belgrand ẹni yẹn ni tó ti górí yẹn ní táìmù wo táìmù wo alẹ́ àná ló wá gé gẹ́gẹ́ bí èèyàn ó yẹ kí wọ́n lọ pa irú àwọn bẹ́ẹ̀ yẹn ni ẹni tí ó bá pààyàn lórílẹ̀‐èdè nàìjíríà ìdájọ́ kíákíá ló yẹ kán ṣe fún un ìdájọ́ kíákíá tàbí kára máa pa òun náà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àtọ́nbùrú ṣe é mọ̀ wípé kò sẹ́ni kankan tó ṣe é gbàgbọ́ mọ́ lórílẹ̀‐èdè nàìjíríà yìí torí tó bá gbẹ́kẹ̀lé nìkan fọkọ̀p lè wáyé ìránṣẹ́ ọlọ́run gan ṣòro gbẹ́kẹ̀lé àwọn pastors wọ́n ṣòro gbẹ́kẹ̀lé pásítọ̀ tó bá gbẹ́kẹ̀lé ó lè padà dà ọ́ ìtumọ̀ rẹ̀ ni wípé o ò nílò àti gbẹ́kẹ̀lé anybody lẹ́yìn pé kó gbẹ́kẹ̀lé ọlọ́run ọba tó dá ẹ wọ́n ń ká orí èèyàn mọ́ pásítọ̀ lọ́wọ́ wọ́n ń ká orí èèyàn tútù wọ́n ń ká máa lọ́wọ́ I can still remember last year kọ́ níyẹn mo sì gbọ́ news kan news yẹn wọ́n ní wọ́n ká orí èèyàn méjì mọ́ máa ń ká lọ́wọ́ ó lóun rí e ni ẹni tó rí orí èèyàn he níbo ló ti rí orí èèyàn he nígbà tí wọ́n mú dáadáa ó wípé òun lọ wú orí òkú yẹn ni ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tá à ń wò yìí lórílẹ̀‐èdè nàìjíríà ìdájọ́ kíákíá ó yẹ kẹ́ ẹ máa ṣe ẹ̀yin ìjọba ó yẹ kẹ́ ẹ máa ṣe ìdájọ́ kíákíá ẹni tó bá ti pa àyàn kí wọ́n pa òun náà ẹni tó bá ti hùwà ìdá kí wọ́n ṣe ìwà ìdá sóun náà ká máa pa àwọn náà díẹ̀díẹ̀ á lè máa dín wàhálà àti ìṣòro àti ìdààmú pípààyàn pípààyàn fíforí èèyàn ṣògùn owó jíjó orí kinní kan ní orílẹ̀-èdè nàìjíríà tá a wà yìí oríṣiríṣi ìròyìn lẹ́ẹ̀ máa gbọ́ lábẹ́òkúta ẹ máa máa gbọ́ àwọn ìròyìn ní míì lákùrẹ́ ẹ máa máa gbọ́ oríṣiríṣi ìròyìn nìbàdàn ti ìkan la tún sọ yìí báyìí nílùú Ṣakí tìlú Ṣakí la tún sọ báyìí tí wọ́n ní arákùnrin yẹn lọ rí lọ́lọ́ gbú orí òkú tí wọ́n ti sin ó lóun sì wà ń bẹ̀ nígbà tí wọ́n sin òkú yẹn ìyẹn lọ́rọ̀ lọ́rùn ẹrù tí ẹ̀ bá láyé àtijọ́ téèyàn bá rí òkú yẹn mọ́ sá ni ayé òde òní gbogbo nǹkan ti rí rádaràda ẹ̀yin ọlọ́pàá nàìjíríà tẹ́ ẹ bá dáadáa bá mọ dáadáa yóò sọ ẹni tó rà wọ́n pé káwọn orí òkú ni ọgbọ́dọ̀ ni ẹ tó wo nǹkan tó tún ṣẹlẹ̀ wo eléyìí ẹ sọ.